إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاتقوا الله عباد الله واعلموا أن مداخل الشيطان السبعة كما حضر ذلك إمامنا الإمام ابن القيم الجوزية أدعوكم الله وبا ọba tó tó ọpẹ́ gbà ọba aláàánú ọba oníkẹ́ ọba olóore ọba aláforíjì ọba alámọ̀tán a àti gẹ̀gẹ́ ọlọ́bá nabi wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́wọ́ bá ti ní àánú ìkẹ́ fún gbogbo àgbà ńlá ayé ìkẹ́ yìí kọ́ máa mọ lórí ti ẹnìkan kọ́lọ́bá àwọn ará ilé ra ń sọ àti gbogbo àwọn tó bá fi ṣe rẹ̀ tí máa ń gbà wọ ìsẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn méje ni o gẹ́gẹ́ bí afáàdùn Qayyum al-Jawziyya tí wọ́n ti ṣàlàyé fún wa látara bẹ́ẹ̀ àwọn méjèèjì yìí tó ń kálukú wa káwa ní ọmọ amú bẹ̀ pé ibo mo fì sí ibo mo jì sí kéèyàn lè yọra rẹ̀ kó ń bẹ́ẹ̀ afáàdùn Qayyum al-Jawziyya gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa pé nǹkan àkọ́kọ́ tíṣẹ́ ìtọ́ràn tí ó máa sáré rẹ̀ pé bó lòun ó ṣe bá ẹni tọ́jú ọmọ ànábì ádámà tóun ó jẹ́ ọ sọnù lórílẹ̀ ayé tí ó jọ di ẹni iná gẹ́gẹ́ bóun ni ó ṣe wọná òun náà ni al-kufru billah ìmọ̀rògùn papọ̀ bọ́lọ́hún gbogbo ọ̀nà ní ṣàìtọ́n iná ni ó fi máa wọ́nà rẹ̀ ọ̀nà yìí ọ̀sẹ́ nìkankan tí ṣàìtọ́n ò ní lépa bá ń bẹ̀ illa qalila àfàwọn èèyàn díẹ̀ nínú àwọn tí wọ́n bọ́ lọ́wọ́ rẹ̀ pátápátá kò lórí ọ̀nà yìí tí ó lè rí wọn mú láéláé òun náà ni àwọn ànẹ́bí ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run wọn ò lè jẹ́ nìkan tí pé wọ́n mọ̀rún papọ̀ mọ́ lọ́wọ́n ọba mahama kanilẹ̀ amọ̀ gbogbo báyìí yóò kálámọ̀ rí ọjẹ́ ọlọ́run ọba dìlà wọn ó àsọmọ́ wọn ó dáàbòbò wọn lórí eléyìí lẹ́yìn náà làwọn tó bá láwọn fẹ́ ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run ọba láti sẹ̀mí ayé wọn tí wọ́n kó lórílẹ̀ ayé wọn ò lè mọ́ orun papọ̀ mọ́ ọlọ́run ṣùgbọ́n àwọn tó bá ti yàtọ̀ sí wọn ọlọ́run lè la ẹlòmíì ni kò lè fọwọ́ gbáyà pé ọlọ́run òun gbọ́dọ̀ là kó níbi ìmọ̀ orun papọ̀ mọ́ ọlọ́run eléyìí ni nǹkan àkọ́kọ́ tí ṣẹ̀tọ́nà máa sáré ẹ̀ tó bá ti gbọ́mọ ẹ̀dámú lórí ẹ̀ kọ́dà yọ máa wọ̀ ọ́rẹ́ gbogbo yòókù ni ọba àlówó lọ́wọ́ ọba àkọlé alájà kọ̀bá àmà ara mọ́tò lọ́dọọdún ó ti ba yí ẹ̀jẹ̀ ó ti bọ̀rún ẹ̀jẹ̀ ṣíṣẹ̀ tán bá wá sáré tọ́lá òní pé kéèyàn bọ́ lórí eléyìí téèyàn mórún papọ̀ mọ́ lọ́wọ́n ọba yóò máa sáré ẹlẹ́ẹ̀kejì eré olè lẹ́ẹ̀kejì òun náà ni a ń yóò kí akàfìlì bóòlù wọn ṣe fi ọ́ sí di àdádálẹ̀ ẹnu ẹ̀sìn àwọn àdádálẹ̀ ẹnu ẹ̀sìn tí ó sì ṣe ní yòròyòrò fún bí kánífẹ́sìn gidi ni ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí iná ni wọ́n kó sínú eléyìí púpọ̀ àfàwọn díẹ̀ lọ́lọ́wọ́n bálà àwọn díẹ̀ tọ́lọ́wọ́n bálà gan àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ wọn a máa fi wọ́n sí yẹ̀yẹ́ lórí ìlànà yìí torí pé àdádálẹ̀ inú ẹ̀sìn ó jẹ́ nǹkan tó pọ̀ lágbára púpọ̀ ẹni tí ń ṣe kò wá foríjì lọ́dọ̀ ọlọ́run ìjọsìn ni ó pè é orí ẹ̀ ni ó sì kú sí kódà yóò tún máa bẹ lọ́wọ́ bá pé kọ́lọ́run kójó wọn fi lọ́mọ lọ́wọ́ kọ́lọ́run kójó wọn fi ìlànà yìí sórílẹ̀ ayé lọ tó sì jẹ́ pé ìlànà àdádálẹ̀ náà sì ni tíṣẹ̀ tó ń bá sáré títí tó sáré títí tó sáré títí tí ò rí yàn mú níbi kéèyàn máa dá àdádálẹ̀ náà sì tí ò rí yàn mú bẹ́ẹ̀ kò sí pé yàn ń hun irun kankan wípé jí máa hun àlàbà kọ́kọ́rọ́ àbí nẹ́fìlà fáwọn èèyàn kí wọ́n lè máa mówó wá bàbá wọn àdá oníranran tí ò rí tí pé kò rí yàn mú lórí eléyìí èèyàn bọ́ lọ́wọ́ ẹ̀ á owó pé ó kọ kẹta kí lọ́nà kẹta ọ̀hún òun náà ni kàbẹ́ eré àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá àwọn yóò gbé sí yẹn yọ náà síyàn yóò sì máa gbé wà síyàn lórí ẹ̀mí èèyàn náà dá àfáà fún rẹ pé wàhálà ìṣòro ló dé bẹ́ẹ̀ wọ́n náà mọ̀ pé ọ̀dá ṣùgbọ́n kọ̀ndíṣàn ló tí ọ lọ́ọ̀bẹ̀ máa ṣe èso ọ padà fílẹ̀ tàbí àgbèrè ṣíṣe tá ń pè ní ṣìnà ó lè gbé bọ́ọ̀rìn nínú gbá àwọn ẹ̀ṣẹ̀ gbin ní tàbí ọtí múmu nínú àwọn ní tàbí olè jíjà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tó tóbi ṣàtọ́nà ọ̀nà ẹ̀sìn ẹ̀lẹ́lẹ̀ kẹta nígbà tí èèyàn bá bọ́ níbi kèfèrí èèyàn orí èèyàn ṣe kèfèrí sọ́dọ̀ ọlọ́run èèyàn bọ́ níbi àdáadá lẹ́ẹ̀nà ẹ̀sìn èèyàn orí ṣe àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́ bì nílẹ̀ ní ọ̀nà ẹ̀ṣẹ̀dá tọ́lọ́run bá bá dá ṣe ẹ̀dá bọ́ ń bi àwọn ẹ̀ṣẹ̀ láńláńlá hẹrìmà hẹrìmà á owó òkú ẹni yìí kò mutí ẹni yìí kò máa owó èlé ẹni yìí kọ ma jalè ẹni yìí kọ ma ṣàgbèrè ẹni yìí kọ ma ṣàbòsí ẹni yìí ẹni yìí kọ ma máa ṣe kéèta àwọn ọmọlàkejì rẹ̀ àtàwọn àwọn ohun tó kù tí ó ṣe náà ni ah kí ni àwọn ẹsẹ kéékèèké sí àwọn ẹsẹ kéékèèké yìí ìgbóhun náà di àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yọ wá gbé wá fẹ́rú nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké òun náà ni pé ọba lè mutí tó sì lè ṣagbèrè ó sáré kó lè mu kó lè mọ sìgá mu a mu sìgá dẹ́ẹ̀dẹ́dẹ́ ọba ti mẹ́yọ̀ kan pé ó ti tó yọ náà sí bẹ́ẹ̀ kékeré ní ọ̀jẹ́ ìgẹ́yọ̀ kan ó di méjì mọ́ lọ́wọ́ lójúmọ́ ìgá méjì ó di mẹ́ta ya ti sìgá ó di páálí kan ya yá sìgá yìí kò ní rán mọ́ yọ bọ̀ sí gbó àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò wá padà di ńláńlá hẹ́rì mọ̀mọ́ lọ́wọ́ àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ikọ̀ máa bóbí báwọ́ tàbí kọ́ máa rọ́ àwọn obìnrin níkọ̀rọ̀ tàbí kọjá nìkan tó ṣe pé àwọn ọ̀rọ̀ kéékèèké máa ni. ṣẹ̀tọ́nà gbé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yìí yóò gbé sọ́dọ̀ ẹ̀rú ọwá kéré nínú ẹni tó bọ́ nípò ẹlẹ́ẹ̀kẹrin yìí àfàwọn díẹ̀ kínkínní ni wọ́n bọ́ ń bẹ̀ tó ṣe pé síbẹ̀ wọn ò ní kó sínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí ó di láńlá mọ́ ọ lọ́wọ́ àfẹ̀yí tí wọn bá mọ̀ tí wọ́n sì padà lọ bára wọn bẹ̀ tàbí ọ̀tọ̀ ní bí wọ́n ṣe rò ó ọ̀tọ̀ ní bó tún padà ti jẹ́ wọ́n padà wá rí pé síbẹ̀ náà ẹ̀ṣẹ̀ mà ní wọ́n sì wá forí sọ́dọ̀ ọlọ́run nígbà tí sàtàn bá rí fóun orí yàn mú bí yọ wá wo pé ẹni yìí lọ́rin rí mọ́ àwọn ọjọ́sìn yìí kò kò sáfìjọsìn yìí lẹ̀ ẹjẹ́ ń bá gbé àwọn mobile heart àwọn nǹkan tó ṣe pé bó ṣe é kò ní gba ládá bí ó sì ṣe é kò ní gbẹ̀sẹ̀ ṣùgbọ́n tí bá ń ṣe àwọn nǹkan yẹn kò ní jẹ́ ó lè rí láńlá àwọn tó jẹmọ́ rẹ̀ èèyàn èyí tọ́lọ́n bá gbé kọ ọlọ́run kò ní jẹ́ ó lè rí ṣe tàbí ìṣọ́gbà ládàmbẹ̀ kò ní jẹ́ ó lè rí ṣe àwọn ni mubahat ẹlẹ́ẹ̀ka àrùn yìí níbẹ̀ ni ṣàìtàn ti mú ọ̀pọ̀lọpọ̀ kódà ọ̀sẹ́ ni wọ́n fẹ́ o ọ̀sẹ́ ni tó fẹ́ bọ́m̀bẹ́ níbi àwọn mubahat ìgbà kí ló dé wọ́n náà wọnú Facebook lọ kọ́ lọ ohun tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́mí ọmọ sọ pé màtí ìkásọ́látù káàfù lénìí ìmọ̀ àti ìṣe àsàlátù fánẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ó ṣe tọba ṣe tán máa wo ń so máa wo ń so tọba wo ah, mi lọ́mọ àrùn kí wọ́n tó múná lọ́jọ́ máa lọ́ ni kò ní gbẹ̀sẹ̀ bí ò ṣe yóò wá bí sí sáwọn ọba àwọn nǹkan báyìí èyí tó yẹ kó gba ládá lé lórí yóò kò ní lè orí ṣe tàbí ẹ̀ tí ẹ̀kọ́ ìhun tí máa wo ní pé a ah, kí ni fi ṣe ni tí n bá ti ẹ̀rẹ́ jú díẹ̀ tí mo sùn díẹ̀ tí n bá sùn díẹ̀ ńlá láàfíà tó ṣe pé bó sùn bí ó sùn sí ládá kẹkẹ fún pé nígbà mo bá jí kí n wá lọ múra júmà nígbà tó ìwà padà jí báyìí ó lè bára rẹ̀ láti lásìkò tó ṣe pé tó bá sáré ní ọba jẹ́ náà júmà ibẹ̀ ẹ̀kọ́ júmọ̀ bọ̀mọ̀ lọ́wọ́ tàbí ẹ̀tẹ́ ẹ̀kọ́ ó lè lọ bára rẹ̀ níbi pé ah kí ni ohun tó ní kí n má jẹ àwọn nǹkan báyìí òsùn tó ní má jẹ biskit òsùn tó ní má jẹ sweet òsùn tó ní má jẹ shingom tó ṣe pé bọ́ jẹ́ ní ọ̀jẹ́ kò sí ládá fún àìjẹ́ rẹ̀ kò tẹ́sẹ̀ fún eléyìí ni wọ́n bí sílé lórí látara bẹ́ẹ̀ ni wọ́n bá ní pé àwẹ̀ tọ́ọ̀sì ò lè rè mí lọ́rùn tó yìn lè má mú súùtì lójoojúmọ́ àwẹ̀ monday kò lè rọrùn torí pé á sì ń bá jẹ bisikíìtì lọ́sàn-án níṣẹ́ ni máa wò ó ti mọ́ mi la mo bá heart yóò wá bísí fún àwọn wàjibáàt kò ní jí ó lè rí ṣe iṣẹ́ tọ́n tó bá wá sáré eléyìí títí títí ẹlẹ́ẹ̀karùn-ún yìí tó di pé àwọn díẹ̀ náà tún bọ́ lọ́wọ́ ẹ̀ yóò wá gbé ẹlẹ́ẹ̀kẹfà wá òun lẹ́lẹ́ẹ̀kẹfà òun náà ni yóò jẹ́ kéèyàn bísí lórí àwọn nǹkan tó ṣe pé ọlọ́lá o ṣùgbọ́n àwọn nǹkan tó lọ́lá jù lọ ọlọ́lá o ṣùgbọ́n àwọn kan tún lọ́lá jù lọ tó yẹ kó ṣe ọ̀wá ni jẹ́ ó lè ṣe àwọn ìtọ́lọ́lá jù yìí tí ló padà ń ṣe lọ ṣẹ̀tọ́nà ó tún mú yàn lórí eléyìí àwọn nǹkan tó yẹ pé òun náà lọ́lá ṣùgbọ́n ọlá rẹ̀ ò tó èyí tó tún lọ́lá jù òun lọ lọ́nà wo ni kò sí ohun tó burú fún mo tún sọ láti jùmọ̀ àtá ó ní pé jíyan náà fìlà áká mẹ́rin kí n tó máa lọ ṣẹ̀tọ́nà gbé wa fún pé méjì náà tó ah, ah méjì náà tó ọba fi kí méjì bẹ́ẹ̀ sì ní tíyẹn bá kí mẹ́rin èèyàn gba ládá tó pọ̀ jẹ́ ní ọba kí méjì lọ ṣùgbọ́n méjì yẹn náà ni ó kì ẹni tó bá kí mẹ́rin gẹ́gẹ́ ọmọ òun níwọ̀ aláṣejù àṣejù yín pọ̀ bẹ́ẹ̀ náà ni ó ṣe wò nípa pé àà òkòtò tí yín lẹ́ni lò òkè lọ́fẹ̀ẹ́ dójúgun sẹ́yìn ṣàtọ́nà sọ fún pé ebi wọn náà gbọ́dọ̀ tayọ kókósẹ̀ lè lórí kókósẹ̀ ń tí ẹ járe òun náà dà tọ́bọ̀ wà lórí kókósẹ̀ kọ́sẹ̀ máa bọ́ sálẹ̀ kókósẹ̀ lọ́rẹ́ o sọ ipá nẹ́bí wa Muhammad sallallahu sọ́sọ́ pé sísòkò tó bá tayọ kókósẹ̀ fáfinna inú nẹ́ni o ẹni aṣọ yóò tí èèyàn rí bá rí ọwọ́ tó bá tayọ kókósẹ̀ sísàlẹ̀ iná ni o lànẹ́bí pé é ń tọ̀hún ní ọwọ́ awó pé ẹni wọn náà wọ́ ọ̀tá kókósẹ̀ sísàlẹ̀ ni jíǹjẹ́ wà lórí kókósẹ̀ ni àwọn tó bá jẹ pé tí wọ́n lọ síbi sẹ́ńtà ojúgun èyí sánẹ́bí júwe ipe kọjọ wà ń bẹ yóò máa wà wọn pé àkí ló dé èyí ti lo òkè ju ebi tó bá wà lórí kókósẹ̀ náà ebi ládàkẹ náà láàjọ ọgbà kìí ṣe ládàkẹ o kìí ṣe ládàkẹ o torí fànẹbí wa Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ṣòkòtò aṣọ olùgbàgbọ́ òdodo ilà ansọfi sàkọyìn kọ máa wà ní sẹńtà ojúgun rẹ̀ méjèèjì iná ẹni kọ wá o fàyínà abáyì tó bá wà kọ tó kọjálẹ ọ wà ní ìsàlẹ̀ rẹ̀ òtúkọ̀ ọ wà nísàlẹ̀ rẹ̀ òtúkọ̀ ọ wà ní orí kókósẹ̀ ṣùgbọ́n ni yóò tó bá bọ́ sísàlẹ̀ kókósẹ̀ sáfìnà iná ni o bádẹ́bí ṣe wá sọ yìí a jẹ́ pé ń túmọ̀ sí pé bí mọ́nì yẹn bá ṣe wá ga sí ni ó ṣe ń sì fún yẹn láti jẹ́ kéèyàn orí ṣe ṣẹ̀tọ́nù tún mú yẹn lórí agbọ́nrin yìí yóò tún mú yẹn lórí agbọ́nrin yìí nígbà tọ́lọ́run bá ní pé kéèyàn bọ́ yọ wá bọ́ síbi ọwọ́ ọ̀gbẹ̀yìn òun náà ni tẹ̀sílítún náà yóò gbéyàn sí àyípo kan ipò owó ní ipò pé yóò máa wọ́gbọ́ òun lòun dájà àwọn ẹgbẹ́ òun lọ gbogbo àwọn tí bá ń bẹ yóò máa fi kí ló ṣe nú ẹ̀sìn kí lẹ́yìn ṣe nú ẹ̀sìn àwa jagun jagun títí àwọn bàbá wa jagun jagun fẹ́sìn yìí àwa náà tún wà ń bẹ kí lẹ́yìn tí ṣe nú ẹ̀sìn bí wọ́n bá ń ròyìn ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò wò pé ẹ̀ kí ló ti ṣe kí ni ohun tí ń ṣe tẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò ṣe sẹ́sìn rẹ̀ sì tó ti wá ní yóò máa wá fojú tó kéré wo àwọn ẹgbẹ́ rẹ̀ yóò máa wò bí kálóhùn lọ dáa jù láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ á eléyìí tó wá lágbára jù ó tún lágbára jù torí pé máa ń tètè bàṣẹ ọmọ ẹ̀dá jẹ́ báyìí yóò fi séèyàn dáa tó tọ́wọ́ bá ti ń wo àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bíi ká ní wọn ò tọ́ sọ́dọ̀ ọlọ́run ìwọ lẹ́nu rẹ̀ ká sọ́dọ̀ ọlọ́run ìwọ ló nígbàgbọ́ jù láàrin àwọn èèyàn à ní máa tètè bá gbàgbọ́ jẹ́ ni o àwọn sàábì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n bá ṣe ń kọ́kọ̀ tí wọ́n bá gbé jáde inú wọn bàjẹ́ wípé à ṣíṣe àrùn ò ti wọ sẹ́yìn ṣíṣe àrùn ò ti wọ sẹ́yìn ọ̀kan náà àwọn tọ́jú àwọn sàábì tó ti lọ àfa ọmọ ọgbọ́n kọ́tọ̀ òun lẹ́nìkan tọ́jẹ́ náà àwọn Yahuda Yahudi lóbìnrin òun lọ wá pé kó wọ́n yá owó lọ́wọ́ ọmọ ọmọ kọtọ bẹẹrẹ ọmọ ọmọ ò dákun yá mi lówó mo fẹ́ fi sẹ́ gbèsè kan ní ń dá padà ọmọ owó pé òun fẹ́ ya owó yẹn lọ́wọ́ òun fẹ́ ya lówó yẹn ṣùgbọ́n rí pé yẹ̀wú jí lóbìnrin ọwọ́ sọ fún pé ìrẹ́ yẹ̀wú yóò sì gbà sílám gbà sílám arábìnrin yẹn wá sọ pé ìrẹ́ ọmọ ṣé nítorí owó tí mo fẹ́ ya lọ́wọ́ rẹ̀ sínú ẹ̀ ló fi polongo sílámù fún mi àbí ó ń pòrógó rẹ̀ torí tọ́lọ́run báyìí ni wọ́n fi bú ẹkún òun yẹn ni wọ́n ń rọ̀ pé ààrẹ ah, ọlọ́run ṣàánú mi ṣàforíjì fún mi ṣé è ṣe pé nítorí owó tẹ́lẹ̀ iṣẹ́ yá iná ẹ̀ ni mo fi pè sínú Islam ṣé torí ìtìrí ọlọ́run bá sì ní tòótọ́ ṣe ọlọ́run torí ìtìrí ẹ̀ máa ní torí ìtìrí ẹ̀ ni mo pè sínú Islam kì í ṣe torí owó tó fẹ́ yá báyìí ni wọ́n ṣe ní wọ́n pe arábìnrin yìí pé ó ṣàforíjì fóun owó tó fẹ́ yà àwọn ọ̀yà mọ́ òun bùn ní kọ́ máa lọ òun ọ̀yà mọ́ òun bùn ní kọ́ máa lọ rẹ̀ ọlọ́run ṣe ṣẹ́ṣẹ́ tí ń ṣe tó sì gbà lọ́wọ́ mi báyìí e ṣe èṣe nígbà tí ò tí ì fẹ́ yẹwó ebó yẹn lọ pè sínú Islam tẹ́lẹ̀ ó sì wáyé pé ń gbò tó ní bùkátà lọ́dọ̀ mi ni mo á pè sínú Islam ṣé e, torí ìtìrẹ ọlọ́run ọba ní báyìí báwọn sálàfù ṣe máa ń ṣe lò látara bẹ́ẹ̀ àwọn tá a jẹ́ òṣàn ọlọ́run ẹjẹ́ máa wo ọ̀nà méjèèjì yìí àwọn ọ̀nà méjèèjì yìí ṣàìtọ́nu máa ń gba iṣẹ́ jẹ́ mọ́ lọ́wọ́ pátá téèyàn ó dẹni òfò wájú ọlọ́run abẹ́lọ́run ọlọ́run kó má ṣe wá lẹ́ni òfò. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدعوكم الله a ṣẹ̀kẹ́ṣẹ̀kẹ́ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti kẹ́kọ́ lọ́ba ara lè àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí lápá tó fi jẹ ọjọ́ ẹ̀sán lẹ́yìn eléyìí àwọn tá a jẹ́ wíṣọ ọlọ́run ẹ jẹ́ á ṣọ́ra kó o níbi àwọn ọmọ ṣe èyí tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní ká jìnà sí ẹ jẹ́ á jìnà sí òun ló lóore fún wa ẹ má mú papọ̀ mọ́lọ́run ọba yálà ní ní àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mú orogún papọ̀ mọ́lọ́run ọba ní ṣùgbọ́n táwọ̀ ọmọ ṣàtúnṣe ara rẹ kó tó di pé kó dé a ti ń rínú wa àwọn tó fi pé wọ́n ń ṣe ọlọ́run ọba níkọ̀kọ̀ láwọn ẹ̀ṣẹ̀ tí ò tó mímọ́ ó papọ̀ mọ́ ọlọ́run ọba bíi kí wọ́n máa lo iye ẹ̀fọ́ kí wọ́n máa yóri gbọ́ gbogbo yóri gbọ́ yóri gbọ́ kò mọ̀ pé ọkàn rẹ lọ ń bàjẹ́ o àti jẹ́ kí ọkàn yẹn kó gbọ́ ọlọ́run ọba gbọ́ yóò jìnà púpọ̀ torí gbogbo ẹni tí bá máa ń gbọ́ orin gbogbo orin yòówù tí wọ́n bá ń lùlù sí tí wọ́n ń lu jìtá sí tí wọ́n ń lu piano sí tí wọ́n ń lu fèrè sí tí wọ́n ń lu bẹ̀m̀bẹ́ sí tí wọ́n ń laago sí báyìí yòówù kọrin ní ọ̀dà tó ẹni tí ń gbọ́ ọkàn rẹ̀ ó sì máa dógùn nínú ẹ̀sìn ọlọ́run gbogbo bí jọba ti gbọ́rọ̀ gidi pé má gborin o kò ní lọ́bẹ̀ má gborin o kò ní lọ́bẹ̀ àwọn tí egun wọn máa ṣe wá àfihàn nípa pé ááyà tó bá ní ká má gborin tàbí tó bá ní ká má lùlù tàbí tó bá ní ká má jò ó ẹni kí wọ́n lọ mú wá àwọn ọbẹ̀ ni ó ti máa lọ gbọ́ wá sí o ẹ sọ́ra gbogbo àwọn nǹkan yìí máa ń pa ìmọ́lẹ̀ ọkàn ní sì máa ń ba ọkàn jẹ́ ní sì máa ń gbé ọkàn kó dógùn tí ò nílè ráyè gbọ́rọ̀ ọlọ́run ọba àwọn tá a jẹ́ òṣìṣẹ́ ọlọ́run gbogbo àwọn tá a níbi àwọn Muhammad sallallahu alaihi wasallam tó ṣe wá lójú gbogbo rẹ̀ pé ká máa ṣe ẹjẹ́ adúnimọ̀ ká máa ṣe pẹ̀lú bàbá ṣe lágbára mọ́ ẹjẹ́ adúnimọ̀ ká máa ṣe pẹ̀lú bàbá ṣe lágbára mọ́ torí pé tá a gbàgbé ọ̀rọ̀ níbi wa Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ẹ̀hùn mọ́ bá parí láṣẹ ọ̀mọ́ àmọ́ tó kọ́ ń bẹ́ ìhùn mọ́ bá parí láṣẹ rẹ̀ fáàtù mí ni ẹmu wá bágbára yín bá ṣe mọ́ gbogbo mo bá parí láṣẹ rẹ̀ bágbára yín bá ṣe mọ́ ẹmu wá ń bẹ́ẹ̀ mọ́ ń na àìsókò mọ́ á ní hu mo bá ní ẹ̀jìnà sí òun èsì rẹ̀ bá ṣe lágbára mọ́ o ẹ̀jìnà sí ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilé ni wọ́n gẹrun kẹkúgẹ lásìkò yìí ohun irun gẹkúgẹ ti pọ̀ jù ah ó ti fẹ́ máa kúrò láwùjọ wa tẹ́lẹ̀ bọ́lọ̀ ń fẹ́ àmọ́ bóyá di bọ́ọ̀lù ni wọ́n ti ń rí ni bóyá àwọn olórí kórìí ni wọ́n tún ti ń gbé wọnú ìlú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n jẹun kẹ̀kúkẹ̀ lásìkò yìí ẹjẹ́ máa kíyèsí wọn lè ní wọn lábúrò lè ní wọn lẹ́gbàá lè ní wọn lọ́rẹ̀ẹ́ a lè ní wọn lọ́mọ ó dà lè ní wọn lóbìí yálà lọ́kùnrin tàbí lóbìnrin irun jẹkúgẹ ẹjẹ́ jìnà sí torí pé ọ̀kẹ́ náà sàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé náà ànábì sallallahu alaihi wasallam ní lọ́kọ̀ọ̀sàyìn ó ń sọ ọlọ́run bá pé ilé wọ̀ fún àlè ó mọ̀ yìí nípa pé ká máa gẹrun ẹ̀gbẹ́ kan fi ẹ̀gbẹ́ kan ẹlẹ́ ẹjẹ́ jìnà sí ẹjẹ́ ṣe wà sí fáwọn tí máa ń ṣe rẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ aṣọ tọ́pọ̀lọpọ̀ sì ń wọ̀ lónìí bíi kí wọ́n bá fi ìlàjì ìbàjì ilẹ̀ kí wọ́n máa lọ gbé ṣòkòtò kí wọ́n máa lọ fi ṣe ṣọ́ọ̀kì ní ọ̀pọ̀lọpọ̀ ń wọ̀ lónìí ẹjẹ́ ṣe wà sí fún ọlọ́run bá lè ní ó wúlò fún wọn ẹni ọlọ́run bá ní ó wúlò kọ́lọ́wọ́n bó tara ara ẹnìkan kó tara ara rẹ kẹ́nìkan mọ̀nà ó lóore fún ọ ju nǹkan gúngùn tó dáa jù lọ tá a bá ń bi wá lónìí pé nǹkan táwọn èèyàn ń gùn lórílẹ̀ ayé lónìí wo ló dáa jù bọ́ ọba ṣe mọ̀ ọ́ sí ló ṣe sọ ọ́ sí èyí ọba mọ̀ nínú ẹ̀kọ́ da lọ́dọ̀ rẹ kẹ́nìkan tara rẹ mọ̀nà ó lóore ju nǹkan gúngùn yẹn lọ àǹbẹ̀lọ́hùn ibi sọ́nìkan ọ̀gá bá kò sí ọlọ́dà kùsà tó ṣe wá o ibi ọlọ́run bá ní tá a bá jẹ́ nìkan tó ṣe pé a mọ̀ pé a sì kù síbì kan ọlọ́dàkùnrin àwọn aláàánú tiwa tí ó tún wa ṣe tó bá sì ń tún wa ṣe dákùnjẹ́ á lè gbẹ̀kọ́ bí a lè gba tuntun ṣe kó tó di pa lọ ọdún bọ́lá wọn bọ̀ bàlẹ́ kí ọlá ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا انك رؤوف رحيم اقيموا الصلاه يرحمكم الله